تكفرون ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله الله أطرى الصلاة فم ونبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لري دلك ولتن القرآن الكريم التي verse 91 أعوذ بالله من الشيطان الرجيم قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعا أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا براسي قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي ọlọ́mọba subhanahu wa ta'ala tẹ̀síwájú nípa ìtàn anábì musa alayhi salatu wassalam àti àwọn ọmọ israel anábì musa alayhi salatu wassalam ìgbà tó kúrò ní àárín wọn tó lọ sí ọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ó sọ fún ẹ̀gbọ́n rẹ̀ tó ń ṣe àrùn tóun náà jẹ́ òjìṣẹ́ ọlọ́run onírẹ̀ àrùn ọ̀klófní fi káwọ́mí bá mójútó àwọn àjọ mi wọ́n aslẹ̀ máa ṣàtúnṣe lẹ́yìn mi wálà tẹ̀tẹ̀bí mátẹ̀lẹ̀ sẹ̀bílẹ̀ mufsidin ọ̀nà àwọn òbílẹ̀ jẹ́yàn eléyìí ni àsọ́ọ́lẹ̀ tí a nábi musa alayhisalatu salam tó sọ israeli tó sọ fún ẹ̀gbọ́n rẹ̀ Harun nípa wípé kí wọ́n rólé fóun dáadáa àṣẹ ọlọ́run ọba kán tẹ̀lé kán tẹ̀lé e, kán nǹkan tó takùtọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n bí a ṣe sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìpé ńgbà tí anábì Musa alìsàlátù salam tó kúrò láàrin wọn arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Musa asamiri ó sọ fún wọn kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ ìyẹn ti gold tí wọ́n kó láti ìlú Egypt látara pé wọ́n yí àwọn ẹ̀ṣọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ cops ṣùgbọ́n ẹ̀ṣọ́ yìí wọ́n dá padà torí pé wọ́n sá kúrò ní ìlú ni àwọn ẹ̀ṣọ́ yìí ó wá ní kankan kójọ ìgbà tó ní kankan kójọ wọ́n dájọ́ wọ́n bẹ̀rẹ̀ sí yọ musa samiri ó ní faqabatu tamin athari rasul òun mú orí pa òjíṣẹ́ àwọn afẹ́sìn wọ́n ní malaika jibril alayhi salatu salam ló ń tọ́ka sí ń bí kí ẹṣin malaika jibril alayhi salatu salam ibi tó bá tẹ̀ wọ́n ní ibẹ̀yẹn ó di nǹkan tí ó green wá Soto tó túmọ̀ sí wípé ibi tó bá tẹ̀ yóò di nǹkan tí ó máa mí so ìgbà tó ń rí orí pé eléyìí ó mu ó bu yẹpẹ́ bẹ̀ eléyìí ni ó dà síbi góòlù tí wọ́n kó jọ tí wọ́n ń sun níná ó dẹ̀ di nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní kó di ògédéǹgbé màlúù ó wá ń sọ fún wọn wípé ẹ̀yin ọmọ Israẹli ọlọ́run ọba musa òun lélẹ́ yìí ẹ rí i pé ó ti kúrò láàrin yín kò padà wá látijọ́ yìí ọlọ́run yìí ló ń wá ìgbà tí ò rí ni òjé kó lè padà wá àwọn èèyàn tí àwọn náà ti kún fún ìfẹ́ máa ṣe àwọn àṣà oríṣiríṣi tó ṣe pé ẹ̀sìn ẹbọ ni àwọn èèyàn tán bẹ láàrin wọn ṣe àádẹ́rí pé bí wọ́n ṣe sọ lóòdò tí wọ́n rí àwọn èèyàn tí wọ́n ń bọ ẹbọ ìtàwọn náà ń bè lọ́wọ́ ànábì musa àìsàlátù salam ó ní pé ja'alana ilahan kama lahum aliha báwa náà wá nǹkan tá a máa bọ báwọn eléyìí náà ṣe ń bọ nǹkan ànábì musa àìsàlátù salam ń sọ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ìpè innakum qawmun tajhalun aláìlójútì èèyàn ní ọlọ́wọ́ bá allah òun ló gbà yín nínú ya Fáráò òun ló kó yín yọ inú jẹníyà rẹ̀ èyí tẹ́ fi fi ọpẹ́ fún ọlọ́run ọba ẹ̀tún wá nǹkan míì tẹ́ máa sìn lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n kí ní yóò kúrò lára wọn tán pẹ̀lú gbogbo wáàsí tán gbọ́ náà eléyìí ni Sámíríyù ló fi lo eléyìí ni opportunity láti dá wọn padà síbi nǹkan ẹbọ. E láti dáwọ́ padà síbi àwọn nǹkan tó wára àwọn àmì tí wọ́n ń ṣe eléyìí ni wọ́n fi ń bọ ògédé gbé màálù yìí tí sáàmìrí yóò tó fi yẹ̀pẹ̀ tó bù níbi ẹṣin jibril alisalatu wasalam ṣùgbọ́n anábi ọlọ́ọ̀bá tó ṣe ń bẹ láàrin wọn tí anábi musa alisalatu wasalam tó sọ fún pé òkúlùfù ní fi kọ́ mi jẹ́ àrólé fún mi láàrin àwọn ọjọ́ mi wa aslih ma bá ń ṣàtúnṣe wà látẹ̀tẹ̀bìrin sabila al-mufsidi mọ́tẹ̀lé ìlànà àwọn obìnrin jẹ́yàn àrólé yìí tó ń ṣe àrò ó ṣe gbogbo gbìyànjú tó lè ṣe ó ṣe wáàsí fún wọn ẹ má mi lẹ́yìn ọlọ́wọ́n bá ṣùgbọ́n ní rárá èsì tí wọ́n fún kọlu wọn ni lánàá buraha alayhi akifin eléyìí ni tí àwọ tẹ́bàtì àníyà níbo lẹ́ni tó ṣe wípé yóò mọ bọ ògédéǹgbé màálù yìí hatta yarji ilayna Musa àfi tí Musa bá wá nígbà tó bá dé wá bá wa tó bá wá sọ fún wa ká má ṣe mọ́ ẹ̀hẹ́n àwa àfilẹ̀ ṣùgbọ́n sin àrí Musa ìtawó mọ̀ bọ̀ lélẹ́yìí qala ya Harun ó ní rẹ̀ Harun ma mana'aka idh ra'aytahum dallu ìgbà tí anábì musa alisalatu wasalam tó padà dé ọlọ́wọ́ bá ṣe tàn náà ní kúkúrú torí pé àwọn ẹ̀kọ́ kan ló fẹ́ ká mú jáde ń bí báyìí àwọn ẹ̀kọ́ kan ló fẹ́ ká kọ́ ìgbà tí anábì musa padà láàrin wọn ó ní rẹ̀ aaron mamanaaka ìdra aita ń dọ́lù ó pé wọ́n ń sọnù báyìí ó dẹ̀ wò wọ́n ràn gẹ́gẹ́ bí anybody wa náà ó ṣe challenge ẹni tá a bá gbéṣẹ́ fún tá a bá rí pé nǹkan yẹn mẹ́ẹ̀ àbí nǹkan yẹn ò lọ bó ṣe yẹ kó lọ ìrẹ́ra rúùlù orí páwọn èèyàn ń sọnù wọ́n bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ó dẹ̀ dákẹ́ owó wọn ran kí ni tó ń ṣẹlẹ̀ alátẹ̀tẹ̀bìrán kí ni òjé jẹ́ kó tẹ̀lé àṣẹ mi kó tẹ̀lé mi ìgbà tó rí gbérù nǹkan báyìí ti ṣẹlẹ̀ ó yẹ kó lépa bá mi ni. láti wá sọ fún mi pé ìrẹ musa nǹkan báyìí báyìí báyìí làwọn ọmọ israẹli máa ń ṣe afọ́asọ́ ìta àmúrí aṣẹ tí mo pẹ́ kílólé tó ṣe pé ó takò tó múṣẹ kí ni àṣẹ náà ọlọ́wọ́ bá sọ fún wa nínú àyà mi òun náà ni pé òkúlófin fi kọ́ mi jẹ́ àrólé fún mi láàrin àwọn ọjọ́ mi wọ́n asìlè máa ṣàtúnṣe in tó bá rí pé ń bàjẹ́ ṣàtúnṣe rẹ̀ wà látẹ̀tẹ̀rí ìsẹ̀bí ẹ̀lmùsílìn má tẹ̀lé ọ̀nà àwọn òbílẹ̀ jẹ́ ńgbà tó rí wọn tí wọ́n ń ṣe eré ìtàn ṣe ó yẹ kó sáré lé mi ni láti wá sọ fún mi pé nǹkan báyìí báyìí báyìí báyìí ti ṣẹlẹ̀ kí ló dé tó sáré lé mi kí ló dé tó ṣe àtúnṣe kí ló dé tó tẹ̀lé ìlànà àwọn òbílẹ̀ jẹ́ yẹn ìgbà tí anábì Musa sọ eléyìí fún alayhi salatu wassalam in ti àrùn tí ó ń fún lésì para ní pé qala ya ibna umma la takhud bi lihyati wala bi rasi èrè ọmọ ìyá mi torí pé ìyá kan ló bí àwọn méjèèjì anabi musa alayhisalatu wasalam òun kéré sí àrùn wọn ni bí a kan sí ọdún méjì ó wọ́n ń sọ ipé ya ibna umma èrè ọmọ ìyá mi la takhud bi lihyati fìmílẹ̀ nírúgbọ̀n mọ́gbàrúgbọ̀n mi mú wàhálà abẹ́rọ́sì inú orí mi tó dẹ̀ bù náà jùlẹ̀ torí pé ibi tí inú bí ànábì musa àìsàlátù salam tinú bí dé ó fa irun gbọ̀n arun ó fa tó mi báyìí ó fa irun orí rẹ̀ torí pé in tí ó ẹ̀xpẹ́tì ni tó gbọ́ pé àwọn bànú israẹli ń ṣe òun náà ni pé ẹ tó ń bo gédégbé mọ̀lú pẹ̀lú gbogbo wáàsí tí mo ṣe fún yín ẹ ti béèrè fúrú nǹkan bẹ́ẹ̀ mo pè ní aláìlójú tí èèyàn mo tún wá kúrò láàrin yín ẹtún jẹ́ kéèyàn kan ṣì yín lọ́nà ilé ilẹ̀ wa ń ṣe lórúkọ àṣà ó wo wípé ẹni tó yẹ kóhun old responsible fún nǹkan báyìí òun náà ni ọmọ ìyá òun tó ń bẹ láàrin wọn àrùn tó ń bẹ láàrin wọn kò rẹ̀ ń ṣèyàn lásán ànábì ọlọ́wọ́ ba lòun náà ó ní yabna umma eré ọmọ ìyá mi la takhud bi lihiyati tó ń bẹ láàrin wa ọmọ ìyá ni wà má bá mi mú ní irúgbọ̀n wala bi ra'si bákaná irun orí mi sọ́lẹ̀ inni khashitu an takuna farrakta bayna bani israel in tí ó jẹ́ ń kúrò láàrin wọn òun náà ni pé ti ń bá kúrò láàrin wọn tí mo ní mò ń lépa bẹ́ mi ìmọ́bí tó ń lọ gangan so mi ìmọ́bí tí mo lè ti rí ẹ ṣùgbọ́n wà sí tí mo lè ṣe mo ṣe fún wọn tí má dẹ̀ kúrò láàrin wọn ó lè jẹ́ gbogbo wọn náà ni ó bá wọn ṣe ẹbọ tí wọ́n ń ṣe ìbẹ láàrin wọn mi kò jẹ́ kí àwọn mi tẹ̀lé wọn torí bí mo ṣe ń sọ làwọn mi gbọ́ wọ̀làm tẹ́rùkù kọ́wìlì kó má ṣe pé tó bá padà dé òun ní kí lóye tó fi wọ́n lẹ̀ torí pé tó sọ fún mi ní pé òfurufú ni fi kọ́ mi máa bá mi rólé máa bá máa jẹ́ àrólé mi rolédè mi láàrin àwọn ọjọ́ mi tí n bá lépa abẹ́lẹ́ ni tó ń wọ ẹ káàkiri nítorí pé àwọn èèyàn ti ń ṣẹbọ ó túmọ̀ sí pé mo ti tako àṣẹ rẹ nu wọ́n asìlẹ̀ ṣàtúnṣe aburú tí mo rí tí wọ́n ń ṣe tí ìbámu pàkíyèsí wọn náà ó túmọ̀ sí pé mo takò àṣẹ rẹ̀ wọ́n láti tẹ́bí sẹ́bílẹ̀ mùsùlùmí má tẹ̀lé ọ̀nà àwọn obìnrin jẹ́ òòrì mi lẹ́ni tó ń bá wọn ṣe bẹ́ẹ̀ ni tí mo lè ṣe ní wàásí mo ṣe fún wọn anábì musa alẹ́sàlátù salam nígbà tó gbọ́ eléyìí ó wà convinced lórí pé ẹ̀gbọ́n ó ṣe tó yẹ kó ṣe Shuma ṣùgbọ́n ìtara ẹ̀sìn ló mú ànábì musa alaihissalatu wassalam náà àwọn afẹ́sìn wọ́n fọ àyọ́ ń bè yìí wípé apart from wípé itara ẹ̀sìn mú tó fi gbámú ní irúgbọ̀n o ṣó wípé àwọn ànábì ọlọ́wọ́n ọba ká ní irúgbọ̀n lára nǹkan tó jẹ́ súnà wọn ni ló fi jẹ́ pé tá a bá wo nǹkan tí wọ́n máa ń yà wọ́n ní my book of bible story àárí gbogbo àwọn ànábì ọlọ́run bá tán yà síbẹ̀ kò sí ìtàn yà lẹ́ni tí ò ní rúgbọ̀n bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí ó da oníkálà ń ya àwòrán àwọn ànábì ọlọ́run ọba ṣùgbọ́n tó rílẹ̀ òun náà ni pé irúgbọ̀n ẹ̀ṣọ́ ọkùnrin ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba rẹ̀ lónìí anabuwa muhammad sallallahu alaihi wasallam òun gan tún encourage àwọn mùsùlùmí láti ní àwọn mùsùlùmí lọ́kùnrin òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún wọn ó ní jùzù shawari ó ní túbọ̀ mú yín ó ní ẹgẹ́ e lọ́lẹ̀ wà arhuliha irùngbọ̀n yín ẹ̀fì ilẹ̀ ẹ̀jẹ̀ kó pọ̀ khaliful majus ẹ̀tako ìlànà àwọn majus àwọn magians àwọn ní àwọn ìrìn èèyàn kan tí wọ́n máa ń bọ náà nínú ẹgbàá wa mi khaliful mushrikin E tako ìṣesí àwọn olùṣẹbọ wọ́n firú líhà ẹ jẹ́ kí irùngbọ̀n yín pọ̀ wàá fi ṣàwárí túbọ̀ mú yín ẹ̀gẹ́ e lọ́lẹ̀ eléyìí ni súnà àwọn ọlọ́run ọba eléyìí muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n a rí wípé ìṣesí àwọn mùsùlùmí lónìí ń tako eléyìí débi wípé ẹni tán bá rí ipò dárùn gbọ̀n sí gan àwọn èèyàn tún máa fi ṣe ẹ̀yẹ ni irú àwọn èèyàn báyìí tí anábì musa bá ń bẹ láyé àbí àrùn tó bá ń bẹ láyé tán bá rí wọ́n fi ṣe ẹ̀yẹ náà ni wọ́n fi anábì muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ṣe ẹ̀yẹ ni wọn bá mọ lórí wípé ìmánì tèmi ó lọlẹ̀ mi lè fílẹ̀ torí pé ìmánì mi lọlẹ̀ rárá ẹni tó bá tún ṣe wó túnmọ̀ bú ni nípa pé wo ni gbogbo eléyìí tẹ́wọ́ bèè lọ irú èèyàn bẹ́ẹ̀ wípé kílódétò ń takò nǹkan yìí kò sí nǹkan kan tí ó rí mú wá ní ẹ̀rí ju wípé in tó wọ́n ìfowókì ń sìn òun náà ní káwọn èèyàn mọ̀ dànù mọ̀ sí mọ́ àwọn owó ní òun ni àṣà tán kọ́ láti west ṣùgbọ́n tí máa yanilẹ́nu ni pé tó bá dọ̀la nísì tí west bá padà síbi pé kí àwọn ọkùnrin kan mọ̀ dànù mọ̀ sí ẹ̀rí pé wọ́n ò tún lọ lọ síbẹ̀ so ibi tí àwọn òyìnbó bá lọ là ń lọ torí pé àwọn ni wọ́n ń ṣe oríṣiríṣi àwọn nǹkan àwọn ni wọ́n ń ṣe jẹ́ẹ̀tì àwọn ni wọ́n ń ṣe pléènì àwọn náà ń ṣe nǹkan àwọn náà gbọ́n kò bá jẹ́ wípé tó bá rí wípé sọ́mà fẹ́ wọlé wọ́n nítorí pé àwọn fẹ́ kúrò nu wíńtà àbáwọn fẹ́ kúrò nu autumn ní àbáwọn fẹ́ kúrò nu wíńtà bọ́ sínú autumn kí wọ́n jára wọn sí yóò bí ìtàn ṣe ní Britain bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí àwọn ọkùnrin géńdé ọkùnrin àtobìnrin ń jára wọn sí òò wọ́n dẹ̀ lọ sí etí bíṣì ní wọ́n láwọn fẹ́ lọ yẹ oòrùn tuntun ló ẹ̀ṣẹ̀ fẹ́ mọ jáde torí pé àwọn bẹ nu wíńtà látijọ́ ìtẹ́lẹ̀ so àwọn tá a mọ kọ́ṣe nìyẹn ẹni tí ó wò sùnsùn wípé ohun kí ló burú mi pé ọkùnrin àtọkùnrin kan bá wọn láṣepọ̀ wọ́n ní fírídọ́ọ̀mù obìnrin àtobìnrin lè bá wọn láṣepọ̀ wọ́n ní fírídọ́ọ̀mù ẹ wá èèyàn ní nàìjíríà tá a wà yìí náà ni ọkùnrin àtọkùnrin wọn mọ bára wọn láṣepọ̀ obìnrin àtobìnrin wọn mọ bára wọn láṣepọ̀ wọn nìyẹn ni tán pè ní ọ̀làjú àárí ìjọba ayé mi náà tí wọn máa promote irú nǹkan bẹ́ẹ̀ ìgbà tí òkè ń ṣe páwọn èèyàn ní làákàyè ń tá a kọ́ ṣe òun ni nǹkan tó bá jẹ́ nǹkan tó wúlò fún ìjọba ènìyàn ń tá a kọ́ ṣe òun ni tí ó bá tako ìlànà so ànábì musa alayhisalatu salam ati harun ati gbogbo àwọn ànábì tó kù gbogbo wọn ni wọ́n ní rògbọ̀n evidence ẹ̀dẹ̀ lélẹ́yìí yabna umma la ta'khudh bi lihiyati wala bi rasi èrè ọmọ ìyá mi jùmílẹ̀ nírúgbọ̀n jùmílẹ̀ nírú orí tí ò bá ní rúgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ò ní dárúkọ rẹ̀ ń bí bákan náà Ànábì wa muhammad sallallahu alaihi wasallam kò ní encourage àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ipe arhuliha ẹ̀fìrúgbà ilẹ̀ anabi musa alaihi salatu wasalam qala fama khatbuka ya samiri ó samiri tó ṣe àwọn èèyàn lọ́nà kí ni pọ́blẹ́mù rẹ̀ kí ló mú ẹ ṣe ń tó ṣe qala basurtu bima lam yabsuru bi ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìmọ̀ èèyàn ò ní èmi ní faqabattu qabdatan min athari rasul orí pa òjíṣẹ́ tó wá bẹ́ẹ̀ ní Jibril alayhi salatu wassalam èmi mú orí pa yìí fanabaztuha mo wá sọ sínú nǹkan táwọn èèyàn dájọ́ ta ṣáná sí wakadhalika sawalat li nafsi ẹ̀mí mi ló pa mí láṣẹ rẹ̀ kọlọ́ba kó ṣàánú wá ń bí ẹ̀mí ibú tọ́lọ́ba ní ká má ṣe nǹkan ẹ̀mí wo mọ́ sọ fún wa pé ká ṣe nǹkan tọ́lọ́ba ní ká má ṣe ẹ̀mí ibú nù ló jẹ́ wípé ẹ̀mí wa inna nafsa la ammaratun bisu ẹ̀mí máa pani láṣẹ aburú ni àfẹ́ni tí ọlọ́run ní kó jẹ gàba lórí ẹ̀mí ẹ̀ lókù most of the time ìtọ́nà bá ní ká má ṣe ìbẹ̀lẹ̀ mi wo sọ pé ká lọ ìtọ́nà bá ní ká ṣe èmi wo mọ̀ sọ fún wa pé ká má ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ṣaitan kọlọ́ba kó ṣàánú wa ẹlòmíì ó juwọ́jú sẹ́lẹ̀ fún ẹ̀mí rẹ̀ ṣaitan wa ń darí àwọn méjèèjì ó ń darí ẹ̀mí rẹ̀ ó ń darí òun gan fúnra rẹ̀ ọlọ́run wa dẹ̀ sọ fún wa oni wala tattabi'u khutuwati shaitan ìlànà tí shaitan ń là kalẹ̀ fún yẹn má tẹ̀lé innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú wọn ni shaitan jẹ́ fún yín in tó simple ni tọ́lọ́mbá ní ẹ̀ṣìn nǹkan báyìí tába ti rí ẹ̀mí tó ń sọ fún wa pé nǹkan tí ọlọ́run ní ká ṣe ìyẹn má ṣe tó o bá o bá ṣe ò ní rí yìí tó o bá ṣe àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ tó bá ṣe àwọn èèyàn máa bú ẹ ẹ̀mí tó ń sọ fún wa pé ká ṣe ká má ṣe nǹkan tọ́lọ́run bá ní ká ṣe ẹ̀mí tó ń pani láṣẹ aburú ni ẹ̀mí tó ti jẹ tíṣe ìtọ́n ti jẹ gàbálé lórí ni ntọ́lọ́run bá rẹ̀ ní ká má ṣe ẹ̀mí tó bá ń sọ fún wa pé ká ṣe nǹkan ìyẹn ibi táwọn èèyàn ń lọ sí nìyẹn tó o bá ṣe ò lajú nìyẹn tó o bá ṣe ò dáàmọ nìyẹn ẹ̀mí tí ṣe ìtọ́ ti jẹ gàbalé lórí nìyẹn ṣùgbọ́n ẹni tọ́nà bá ṣàánú yóò lè jẹ gàba lórí ẹ̀mí rẹ̀ tí ẹ̀mí bá ń fà á lọ síbí yóò mọ fẹ ẹ̀mí padà nípa pé mi ní ṣe nǹkan ẹ̀ kí ló dé tó ní ṣe ọlọ́run ọba tó dá mi ló pàṣẹ pé mi gbọ́rọ̀ ṣe òun ló fa tó jẹ́ pé ààrẹ mùsùlùmí mi afẹ́ṣe ìnáwó ń sìn àárọ̀ tí rẹ́kẹrẹkẹ kalẹ̀ pẹ̀lú gbogbo àyà tó kílẹ̀ nú alukur'an yìí pé ẹ gbọ́dọ̀ mutí Allah subhanahu wa ta'ala ní innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan Allah ni ọtí tẹ́ẹ̀rí yẹn ó ka wọn nǹkan wọn ni rijsun ẹ̀gbin ni min amali shaitan iṣẹ́ ni fajtanibuhu ẹ jìnà sí la'allakum tuflihun tẹ́ẹ̀ bá fẹ́ jèrè إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ṣèitọ́nù fẹ́ fi ìjọta ìṣọ̀ta tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìkórira ìjà ó fẹ́ da sáàrin yìí ní filhamri níbi ìmọ̀ mutí ìmọ̀ tọ́tí wàlmẹ́ìsìr níbi ìmọ̀ tatẹ́tẹ́ wàyàsú dàkùmà zikrillah ó fẹ́ gun yín kúrò fẹ́ gun yín kúrò ń bí ìrántí ọlọ́wọ́ ọba ni fahal antum muntahun ọlọ́ni àfihàn kúrò ń bẹ́ àyà ìkílẹ̀ tí ó sì rújú ń bẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà aláfẹ́ ṣìnáwó àwọn ọ̀rẹ́ wa kan ń bẹ tó ṣe pé táwọn ò bá mu ṣìnáàpù àbí wọn bá tí mu gúdà àbí tán bá tí mu eléyìí wọn ní nífẹ̀ẹ́ wa bó la ṣe máa ṣèyàwó ìgbà tó ṣe pá ń ṣòkú sọ àfi tá a bá tó rọtí sí i ká má tó ṣèyàwó ìgbà tá ń ṣòkú eléyìí tó kílẹ̀ ni ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé innama yuridu shaitan an yuqi'a bainakumul adawa shaitan ló fẹ́ délé ilẹ̀ sáàrin yìí ṣùgbọ́n rárá ẹni tó pèrè mùsùlùmí yóò ní rárá tóun ò bá ṣe òun ò lajú nìyẹn èyí tó tún wá burú jù ni pé ẹni tó wá tún ṣerú wá sí báyìí fún yóò tún wá mú un lọ́ta pẹ́ ilé wọ́n ti mẹ́sìn le jù lọ wọ́n ti mú ẹ̀sìn le jù àwa òkòkè ẹ̀sìn wo lèyìn bá máa ṣe téyìn ò bá ṣe yìí tọ́lọ́wọ́ bá sọ nínú alukur'an bó lè ṣe fẹ́ dẹ ẹ̀sìn yẹn oníkáfà bọ́ sórí mímbàrí kó ló ń ṣe kúdùbà júmọ́ ni pé kò sí nǹkan tó burú mi pé àmú ọtí ìbá fi ń ṣàánú ara wa náà ni àfa tó bá sọ yìí ni ò mẹ́sìn lè ètò bá ní mọ́ mu tí mọ́tọ́ tí ẹ̀sìn lè sọ àwọn nǹkan wọ̀nyí ni ń ta gbọ́dọ̀ gbọ́yé ni torí pé nǹkan tó wúlò fún wa ni ọlọ́run ọba ní la'allakum tuflihun tẹ́ ẹ bá fẹ́ jèrè ó túmọ̀ sí pé ẹni tí ò fẹ́ jèrè ni ó jòkó tọ́ tí múmú ẹni tí ò fẹ́ jèrè ni ó jòkó tí ọtí títà bákan ẹ̀ẹ́rì tẹ́tẹ́ títà ó ti di nǹkan tó gbalẹ̀ kan tó ń bó jẹ́ pé ọlọ́run ọba ní èèwọ̀ ni, ẹni tó pe rẹ̀ ní mùsùlùmí ni ó mọ champion tẹ́ ẹ máa wọn networks ní ẹ̀ ń tatẹ́gùn fáwọn èèyàn ẹ̀ mẹ́kẹ̀ owó ń bẹ̀ ẹ̀ tún máa send message sáwọn èèyàn kan tó ta tẹ́tẹ́ atẹ́gùn tẹ́ ń ta tẹ́ ń gbowó rẹ̀ ò tí ì tó àfi kẹ́ ẹ sọ fún ọkàn tó ta tẹ́tẹ́ ó wá possible kó ṣe pé nẹ́tíwọ̀kì tá à ń sọ yìí ni tẹ́ bá tún wo ẹni tó ní ó lè jẹ́ pé lu mùsùlùmí ló ti wá ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yóò gbọ́dọ̀ jẹ́ ìyàlẹ́nu fún ẹni tí ẹ̀sìn bá yé yóò mọ̀ wípé ibi tọ́nà ní kóun lọ leléyìí kóun lọ ibi táwọn èèyàn ń rọ́ lọ òun kọ́ ni nǹkan tó ṣe wípé yóò jẹ́ nǹkan tí ó mọ fóun nírújú torí pé ọlọ́wọ́ bá dìdí sọ fánà muhammad sallallahu alaihi wasallam wa in tuti akthara man fil ardi ọlọ́ni rẹ̀ muhammad tó bá lọ tẹ̀lé ìfẹ́nú ọ̀pọ̀lọpọ̀ ọyàn tó ń bẹ lórí ilẹ̀ yudilluka an sabilillah sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní ó wà alámù ànàfíkùn rọ̀súlọ́lá ọlọ́ni olùgbàgbọ́ òdodo ẹlọ́mọ pójíṣẹ́ ọlọ́run bá ń bẹ láàrin láòyù ti rúkùn fi kẹfìrí min al'amri la'anitum tó bá ṣe pé ìfẹ́ ẹnu yìí tẹfẹ́ kó ṣe ló ń ṣe ni ẹ bá ti di dàkúdà ẹ bá ti di kẹfìrí ṣùgbọ́n torí pé òun náà tẹ́kì ẹ̀ ní nǹkan funfun yẹ lọ fún yín ìtọ́lọ̀ ní kó sọ fún yín ló ń sọ fún yín ẹ̀yin lẹ́gbọ́rọ̀ fọ́ọ̀sì ìfẹ́ ẹnu yín kẹ bẹ́ǹdì ẹ̀ fún tọ́lọ́run ọba so musa samiri yu ó ní in tó mú mi ṣe tí mo ṣe ni pé mo ní opportunity wọn ní torí náà mo sọ yẹ̀pẹ̀ tí mo bù mo sọ ọ́ síbi góòdù tí wọ́n kójọ tán tó ti yọ́ ó dẹ̀ di ògédéǹgbé mọ̀lú látara rẹ̀ ọlọ́run ọba ní kí nǹkan yẹn kó mọ di nǹkan tí ó mọ dún ṣùgbọ́n kan dún lásán ni wọ́n bá sọ̀rọ̀ kò lè rẹ̀spọ́ndì sí wọn ó kàn dún lásán ni eléyìí ni nǹkan tí wọ́n fi ń bọ́ fún wa kadhalika sawwalat li nafsi ẹ̀mí mi lóní kì í ṣe lè qala ọlọ́wọ́ ní kí ànábì Musa pa aláṣẹ ìpè rẹ̀ sáàmì rí yù kúrò láàrin wa fa inna laka fil hayati an taqula la misas bó ṣe ń kúrò láàrin wa yìí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn èèyàn àwọn èèyàn gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹ náà ẹni tó bá darapọ̀ mọ́ ìdààmú ni ó jẹ́ títí ẹ̀ ó di wípé ẹni tó wá fi lè súnmọ́ ẹni yẹn ìgbóná ni ó múrú èèyàn bẹ́ẹ̀ ó wá dẹni tí gbogbo èèyàn ń yàgò fún tí wọn bá ṣe náà báyìí ló bá kú ìtọ́lọ́run fi jẹ́ láyé tó fi jẹ́ níyà láyé lélẹ́yìí àwọn ìyókù tí wọ́n tẹ̀lé ọlọ́wọ́n bá sọnù áyà mi ìgbà pẹ̀fọ̀ tó labari ikò ẹ̀túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn tẹ́ fọ́ọ̀lù fún sáàmì ríyù wọ́ktúlù àfúsàkùn ẹ̀dẹ̀ para yín ìjẹniyà tọ́lọ́wọ́n bá fi jẹ àwọn yẹn níyà láyé ń bí onípọ́lọ́wọ́n bá ní ẹ̀túbà ọlọ́run bá tún fi kún fún wípé ẹ máa para yín ni bó ṣe wà nù wọn náà nù ọlọ́pàá tó jẹ́ pẹ́lómi báyanu gbàgà tó ní islam ní ká máa pa èèyàn tó bá apostatize kí ló ń bẹ́nuwé títí kí ni anábì musa àrísọ́látọ̀ salam kí ló ní ọlọ́run ọba sọ fún ẹni tó ṣe wípé o apostatize tó lọ bọ ẹbọ ṣebí tó ń bẹ́ẹ̀bẹ̀ náà ni wípé ká para wọn ọlọ́run bá ṣàforíjì fún wọn ṣùgbọ́n tún fi kún pọ́n gbọ́dọ̀ para wọn ṣùgbọ́n ṣẹ̀ríà àti ààrẹ Muhammad sallallahu alaihi wasallam tó mú wá òun ní pẹ́ni tó ń ṣẹbọ tó bá ti túbá ó ti tán ọlọ́run ọba ṣàforíjì fún láyé ń bí àti lálkìyàmà ṣùgbọ́n ti àwọn ọmọ Israẹli ńgbà tí wọ́n bo gédéǹgbé màálù ọlọ́run ọba ní túbá ṣùgbọ́n wọ́n tún fi kún tútúbá yẹn ní pẹ̀lú pé kí wọ́n yanjú ara wọn eléyìí ni ìjẹníyà fún nǹkan tán ṣe ṣùgbọ́n musa sami yíyù wọn ní ká pọ̀ òun ìjẹníyà tiẹ̀ láyé ń bíbà yìí òun ni wípé àwọn èèyàn gbọ́dọ̀ súnmọ́ kò gbọ́dọ̀ rílétì pẹ̀lú àwọn èèyàn rárá ẹni tó bá fi lè súnmọ́ ìdààmú bẹ́ẹ̀ nìyẹn ó wá dẹni tí gbogbo àwọn èèyàn ń sá fún bí ẹni tá a sọ pé ó ti kó aids ni àbó ní àwọn àrùn tó ṣe wípé àrùn tí máa tàn ká ni àwọn èèyàn wá bọ ikọ́ tiẹ̀ wọn bá ṣe wọn bá títẹ ikú ni ṣùgbọ́n ìyẹn nìkan kọ́ ìjẹniyà kìámọ̀ tó ń bẹ fún pẹ̀lú pé yóò ra sínú náà ni torí pé ẹ̀san fún ẹni tó bá fi lè ṣe ẹbọ tó kú lórí rẹ̀ ẹ̀san rẹ̀ náà ni pé yóò ra sínú náà ni innahu man yushrik billah ẹ̀ tó bá dá nǹkan papọ̀ mọ́ ọlọ́wọ́ faqad harrama Allahu alayhi aljanna aljanna ọlọ́wọ́ bá ti ṣe léwọ̀ fún wa ma'wahu ibu dere òun náà nínú náà òun ló fà tó jẹ́ pé àwọn afẹ́sìn a máa tẹnumọ́ fún wa má ṣẹbọ pẹ̀lú ọlọ́run ma nítorí pé òun wówó kó lọ kó sínú ẹbọ má torí pé òun wá ipò láyé kó lọ kó sínú kèfèrí torí pé n kó sí yẹn tó bá kú lórí rẹ̀ kò sí àtibọ̀tán dáadáa fúnrú èèyàn bẹ́ẹ̀ so ọlọ́wọ́n bá ní kó sọ fún wípé lamisas ẹ̀yìn èyẹ gbọ́rọ̀ farakan mi wà ìnàlákà mọ́rídàn lantuklafahu lẹ́yìn yẹn àwọn ọlọ́wọ́n bá ti bẹ ládéhùn kan tó ṣe wípé àdéhùn yẹn yóò ṣẹ ni wọ́n fúri ilá ilá ìkẹlẹ́dì dọ́lta àlẹ́yà àkífà wá ń ta fẹ́ ṣe fún ọlọ́run rẹ tó ṣe pé wọ́n lẹ́pẹ̀yìn lẹ́gbẹ́ fúnra yín ẹ̀yin lẹ móòdì ẹ̀ fúnra yín wá ohun tá a ṣe pẹ̀lú ẹ̀ lẹ́nu harrikan náà àánìkan súnsìn súnmọ́ lànà ń se fa náà fìlíyàn mínásfà àwọn àdá sínú odò eléyìí ni tí anabi musa alayhisalatu wasalam tó ṣe ògédé ìgbé màálù tí wọ́n tó ń bọ́ tí àwọn òpònú èèyàn ń bọ́ wọ́n sún lójú wọn wọ́n dẹ̀ dá sínú odò innama ilahukumullahu alladhi la ilaha illa hu anabi musa ní ẹ̀yin ọmọ israeli ọba tó ẹkẹ́ máa sìn ọba ọ̀kan ṣoṣo ni òun náà ni allah ọba tí kò sí ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ jọ́sìn àyàfi òun nìkan wasi'a kulla shay'in ilman ọba tó ṣe pé ìmọ̀ rẹ̀ rọ kìrìkà gbogbo nǹkan so ló jẹ́ pé ama máa tẹnumọ́ pé ilaha kò sí nǹkan kan táwọn èèyàn ń ṣèjọsìn fún tó dìsáàvù ẹ̀ illallah àyàfi allah tó gbogbo ọ̀nà tá a fi kú orogún pọ̀ mọ́ ọlọ́mọ ọba mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí bí alátara képe ni látara àgúnran fún ni ìjẹ́jẹ́ fún ni ìgbáralé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń sin nǹkan a gbọ́dọ̀ ṣe é fún kankan mi àyàfi ọlọ́run ọba Allah torí pé ònìkan ló dìsáàvù ẹ̀ kò sẹ́ni tó dá wa àfohún kò sẹ́ni tó lè gbẹ ẹ̀mí wa àfohún àsìkò tó wá kọfí ń kálukú wa kò sí tó lè ní kó yẹ so ònìkan ló lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún ànábì kan ò lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni màláìka kan ò lẹ́tọ̀ọ́ rẹ̀ àfáà kan ò lẹ́tọ̀ọ́ rẹ̀ àlùjànnú kan ò lẹ́tọ̀ rẹ̀ igi kan ò lẹ́tọ̀ rẹ̀ omi kan ò lẹ́tọ̀ rẹ̀ òkúta kan ò lẹ́tọ̀ rẹ̀ òun nìkan ló lẹ́tọ̀ ká ké pè ká gúnran fún ká jẹ́jẹ́ fún ká gbára lé òun nìkan ló lẹ́tọ̀ rẹ̀ gbogbo ẹ̀dá tó kù déédéé ni wọ́n as far as justice concerned a gbọ́rọ̀ sí yẹn kankan bẹ́ẹ̀ ni ẹ ti lè kó kàǹkà tó wájú ọlọ́run ọba ó jẹ́ ànábì ọlọ́run bá ní àbójẹ́ màláìka a gbọ́dọ̀ gúnran fún káwálẹ̀ ẹran ta gún yìí à ń gun fánábì láti lè fi wó ojú rí ànábì ni that is lẹni tó ń ṣèjọsìn fún ẹni tó bá ṣe kò sí àtọ̀ láàrin wọn àtẹni tó gúnran fún igi kò sí àtọ̀ láàrin wọn àtẹni tó gúnran fún omi ìkankan náà ni wọ́n kèfèrí kan náà ni wọn làwọn àfáàmì máa ń tara wọn iṣẹ́ ẹbọ tí ẹni tí ó ń bògún tó ń bomi tó ń ṣe the same thing làwọn náà ń ṣe yóò wá ní àwọn ẹlẹ́bọ kí náà fi ń jẹ́lẹ́bọ bí ò bá kí ń ṣe wípé ká gbé ẹ̀tọ́ ọlọ́run ọba ká gbé e fún ẹ̀dọ́ ọlọ́run ọba gbogbo ẹni tó bá ti gbé ẹ̀tọ́ ọlọ́run ọba tó gbé e fún ẹ̀dọ́ ọlọ́run ọba ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àfún iná ń kàlí kan tẹ́ ẹmọ ọlọ́fà ẹmọ ọlọ́fà yàtọ̀ ìtúṣù ìyá jàkàjàkà ẹni tó ń pe tọ̀ ìtúṣù àtẹni tó ń pe ṣàngó àtọ̀pàtálá àwọn méjì wájú ọlọ́run ọba sàwà déédéé ni wọ́n ẹni tó ló ń fẹ́ faṣẹ́ tó ṣe pé yá muhammad yá muhammad ló ń fa kò sí àtọ̀ láàrin inú òun àti ẹni tó ń fa ọ̀ṣun tó ń pọ̀ṣun òṣogbo ẹlẹ́bọ̀ kan làwọn méjèèjì níwájú ọlọ́wọ́n ọba torí pé exclusive right tí ọlọ́wọ́n ọba ní ká képe ya allah kùlúdù allah ọlọ́wọ́n ọba ní ẹgbẹ́ allah awidu rahman ẹgbẹ́ rahman ayyan ma tẹ́dìrù èyí tẹ́ bá pè ní gbogbo orúkọ ọlọ́wọ́n ọba falawu asma ulhusna àwọn orúkọ tó rẹwà ju wọn lọ́wọ́ bá lòun ní ṣùgbọ́n kí wọ́n ní mò ń bẹ nínú nira kan kì ní ya muhammad ya jibril ya isa ya sheikh abdulkadir ya tijani gbogbo ẹbọ ni ọlọ́wọ́ ọba nìkan lagbọ̀rọ̀ képe ní ààyè tó yẹ ká ti képe ìyàtọ̀ ń bẹ láàrin wípé à lágbájá máa mú nǹkan yẹn eléyìí kọ́ là ń sọ ṣùgbọ́n ààyè tó yẹ ká ti képe ọlọ́wọ́ ọba nìkan tó ṣe pé àwa lọ ń ké pe ẹ̀dọ̀ ọlọ́run ọba ń bẹ bóyá àlùjọ̀nù ni àbí màláìka àbómi àbígi àbẹ́yàn ẹ̀bọ ni wọ́n ń perú eléyìí eléyìí lànà bí Isa alayhisalatu wasalam ó kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ ó ní ẹ̀yin èèyàn mi innahu man yushrik billah gbogbo ẹni tó bá wóoru ń pọ̀ mọ́ ọlọ́run ọba faqad harrama Allahu alayhi ọlọ́run ọba ti ṣàlìjánà léwọ̀ fún wa ma'wahu an-nar ibi tí ó dé sínú náà ni wa ma lizalimina min ansar kò sẹ́ni tó ṣe pó lè ran àwọn alábòsí lọ́wọ́ kò sọ fún wọn pé ẹ̀yin èèyàn mi tẹ bá ń bẹ́nu nira ẹ képe mi báwọn kan ṣe ń képe lónìí nítorí kan ṣe náà nìkan képe ọlọ́run ọba allah so ọ̀nà táwọn èèyàn fi wóoru pọ̀ mọ́ ọlọ́run ọba òun ni ká képe nǹkan mi lẹ́yìn rẹ̀ àbí ká mú àwọn ìròyìn tí a máa fi ń ròyìn èèyàn lásán lásán ká fi ròyìn ọlọ́run ọba kéèyàn lọ́lọ́run ọba bímọ ọlọ́wọ́ bá ní takadu samawatu yatafattarna minhu sánmà fẹ́ lè fàyà bákan náà watanshaqu al-ardu ilẹ̀ fẹ́ lè fàyà watakhiru al-jibalu hadda àwọn òkè fẹ́ lè wo àndáwòlè rahmani waladan ipa àwọn èèyàn sọ pọ́lọ́wọ́ bá bímọ ọlọ́ni wa ma yanbaghi rahmani yattakhidha waladan èèwọ̀ ni kò bá mú kémi ọlọ́wọ́ bá rahman kí n bí ọmọ nkulu ma fi samawati wal ardi illa ati rahmani abda gbogbo tó ń bẹ ń sánmà màláìka ni o àlùjànnú ni ló ń bẹ lórí ilẹ̀ ni o àwọn ànábì ọlọ́wọ́n ọba ni o gbogbo pátá ẹrú ọlọ́wọ́n ọba ni wọ́n ẹrú ọlọ́wọ́n ọba olóńjẹ́ pé ta bá fẹ́ pọ́n yẹn lé a fẹ́ pọ́n lé pátápátá ká pè lé ẹrú ọlọ́wọ́n ọba àpọ́nlé nìyí o ṣùgbọ́n ká máa pe gbogbo ipò tí ò tó ká máa gbé sí yín ni èyí ò ń ṣe ó ti di páńkó bá ẹni ni tí ẹni náà bá admit ń tà ń pè é ó ti di pé àtijọ́ kó sínú ẹ̀ṣẹ̀ papọ̀ ni òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sọ yìí pé látòtòrò ní kama atrati nasara na mariam ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ mi ẹ máa yìn mí láyìn boro báwọn nasara ṣe yin ọmọ mariama ìnáma ana abdul ẹrù ọlọ́run ni mí fakulu abdullahi wa rasulu tẹ bá fẹ́ sọ̀rọ̀ ń pa mi ẹni abdullahi ó sọ báyìí rasulullah òjíṣẹ́ ọlọ́run bá sọ báyìí ṣùgbọ́n kẹ́ ní ẹ àlàyé lọ́run muhammad ta ló sọ fún ẹ pọ́n ló láyé òun ló lọ́run àbí ká nítorí ẹ̀ lọ́lọ́run bá fi dáyé ló fi dálkìyàmù ta ló sọ pọ̀ torí ànábì lọ́lọ́run bá fi dáyé ló fi dálkìyàmù gbogbo àwọn ẹ̀yìn burúkú ẹ̀yí nǹkan tí ó bá mu ni mùsùlùmí gbọ́dọ̀ kọ́bọ̀ olùmọ̀ ṣe sin lọ́run ni kò ń ṣe kákẹ́ mọ́ fọpọlọ gbogbo àwọn nǹkan kan oríṣiríṣi ká máa gbé wọn wá káláàfin sin lọ ni ìkànnú àwọn tí máa kọkọ púpọ̀ tó ń ná ló ń kọrin ó ló ń ṣe mọ́jú ànẹ́mísọ̀ allah asalam wa ní dá bá dáa tí ó nà sọ́ra fi nàbí yéhìm wọ́n ṣáà ti má pe ànábì má pe lọ́mọ ọlọ́run àwọn nasọ́ra pe ànábì tí wọ́n lọ́mọ ọlọ́run dáa bá dáa tí ó nà sọ́ra fi nàbí tó bá wù ẹ́ o lè fi yìn inú kò ń ṣe tó bá wù ẹ́ o lè fi yìn yìn ní ìbámu pẹ̀lú tí ọlọ́run ọba tó ní kò fi yìn dẹ́ni ohun tó lè ṣe fánàbí tó dáa jùlọ o ní pé kò gbọ́ kọ́ra rasulillah sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí kò lè juwọ́lẹ̀ fún un ṣùgbọ́n yìí tó gbọ́ pé kọ́lá rọ̀sùsọ́lá asálàm ìtànàbí sọ yìí afẹ́rẹ́ dúró náà ó takò àṣà ìlú wa bá ṣe ń ṣe nílùú wa ni the same person yóò wá kó sínú àǹkárá ni ó kó sínú gbogbo ẹ̀ yóò nu alásàlátù lòun asàlátù wo ni yóò bí ọba tó ń sọ fún ọmọ pé ṣe nǹkan báyìí ni ọmọ ní òní ṣe ń tẹ́ ní ṣe ṣùgbọ́n lẹ́yìn yẹn yóò wà lóun fẹ́ ṣe léè fún bàbá ọmọ tí ò tọ́jú bàbá tí bàbá yẹ kú gbà tí bàbá kú tán ní ọlọ́run fẹ́ máṣọ àwọn fẹ́ ṣòkú gbogbo àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tó yẹ ká gbọ́yé ni anábì musa àìsàlám ó tún sọ fún wọn lásọ tún sọ ó ní ọlọ́run ọba tó yẹ kẹ́ẹ̀sìn òun náà ni allah ọba tó ṣe pé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ kan sìn àyàfi òun nìkan kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún àyàfi òun nìkan bákan wá sí àkúláṣẹ́ ní ìlmà gbogbo nǹkan ló ń parẹ́ mùsùlùmí tó bá gbélé iye yóò mọ̀ wípé tán bá ní kò mọ́ ṣe tọ́lọ́ ní kò mọ́ ṣe kó ń lọ sápamọ́ síbi kan máa ṣe ọlọ́run rí àwọn èèyàn ní orí ìyàwó mọ̀ tóbólà sàrá irú ọjọ́ tó ṣe gbogbo ń ta ṣe ń kọ̀rọ̀ gbogbo ọlọ́run tù sí gbangba ẹni tó ń ṣẹbọ lẹ́yìn tó ṣe pé yóò ṣe bí ẹni tí ó ṣẹbọ ń gbangba ta ṣùgbọ́n lẹ́yìn o báwọn ṣe ń mìtì ẹni tó ṣe pé ń ṣe zìnà lẹ́yìn gbogbo ó tù síta ẹni tó ń mutí lẹ́yìn gbogbo ó tù síta ẹni tó ń ta tẹ́tẹ́ lẹ́yìn gbogbo tu síta yawma tubula sarai fama lahu min quwwatin wala nasir tó bá dijọ́ ẹ̀ ni kò sẹ́ni tí ó ràn ẹ́ lọ́wọ́ kò ságbára kan tó lè fi dìfẹ́ndì ara ẹ̀ ọlọ́ọ̀bá ni kadhalika nakusu alayka min anba'i ma qad sabaq ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad báwo ọlọ́wọ́ bá ṣe sọ fún ẹ ní tá nàrétì fún ẹ ìró àwọn tán ti ṣíwájú rẹ nínú ìjọ nínú àwọn ànábì ọlọ́wọ́ waqad ataynaka min ladunna dhikra àwọn ọlọ́wọ́n ọba ti fún ẹ ní ìrántí látọ̀dọ̀ wa dúró ti ìrántí náà a rí pé ìtàwọn ànábì ọlọ́wọ́n ọba àtàwọn ọjọ́ wọn ọlọ́wọ́n ọba ń sọ ọ́ ní díẹ̀díẹ̀ fanabi sallallahu alaihi wasallam táwọn àtún fi mi ọlọ́wọ́n bó tún tún ìtàn Musa sọ ègé bí ẹni pé kò tí ì sọ tẹ́lẹ̀ àti kà á tẹ́lẹ̀ yóò tún tún sọ torí pé ọlọ́wọ́n ọba ń sọ wọlé fún limusabita ọlọ́run láti kí ẹ kádé kí ọkàn rẹ kó rinlẹ̀ gbogbo tó bá rí àwọn èèyàn bú ẹni wọ́n sọ̀sọ́ kú sọ pé ẹni wọ́n ti bú àwọn èèyàn kan síwájú rẹ̀ náà wọ́n pe ẹ lórúkọ ni wọ́n ti pa àwọn èèyàn kan tó síwájú rẹ̀ wọ́n pò wọ́n lórúkọ má torí yẹn mi kàn dúró ti tó ṣe wípé a fún ẹ eléyìí ni àǹfààní ìmọ̀ sọ ìtàn yìí lásọ̀tún sọ torí pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àlẹ́bùsọ̀ lórí pé kí ló ń ṣẹlẹ̀ àti ah, ṣe wáàsí látijọ́ iná àwọn èèyàn tán sì gba àwọn àti ìpọ̀ púpọ̀ náà àti ṣe wáàsí látijọ́ iná ah, nǹkan ò dẹrùn náà ìyá ń jáwa mùsùlùmí báyìí báyìí báyìí ń ṣẹlẹ̀ gbogbo àwọn kan iná àlànẹ́sọ̀ lásán ló mọ̀ rí ṣùgbọ́n lọ́wọ́ bó yóò mọ̀ sọ àwọn nǹkan yìí fún láti lè fi ọkàn rẹ̀ balẹ̀ nípa pé ìwọ kọ́ ni yóò kọ́kọ́ ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sọ́nà tó ṣíwájú ẹ̀ náà bí mùsùlùmí tó rà dánwò kan gbá gbà tó wá rẹ̀ ní ṣéṣì bí àmì ìsílẹ̀ orí ọ̀nà báyìí kò yẹ kí lùwàdà ó báyìí ṣẹlẹ̀ sí mi kò yẹ kí lè ṣẹlẹ̀ sí mi kò yẹ kí lè ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n lọ́wọ́ bó fi rinlẹ̀ pé kí ni wàlá na blu wá nákùn bí ṣe ìmẹ̀ khawf wal a ma dán yín wò pẹ̀lú bẹ̀rù a ma dán yín wò pẹ̀lú ebi wà nákùsùn fọ̀báṣírí sọ́bìrín àwọn tó má lè ṣe sùúrù fún wọn ní ròdùnú wọ́n lùsí ó sọ fún wọn igbó ọ̀rọ̀ wọn ó padà dayọ̀ ó lè jẹ́ láyé yìí padà ó lè jẹ́ pé jọ́gbìndẹ̀ alkiyama ni alẹ́dínà ìdá asọ́bọ̀tún musíbọ̀tún kọlu iná líláhi wa iná ilé yọrọ̀ jìrún àwọn tó ṣe pé táàdé òkan bá kàn wọ́n wa rahma àwọn tí ìkẹ́ ọlọ́wọ́n ọba tí ó máa bẹ fúnnu tí ìkẹ́ ọlọ́wọ́n ọba àsàlátù ọlọ́wọ́n ọba tí ó máa bánu wàhùlá ìkọ̀ọ̀mọ̀tàdún àwọn tán mọ̀ nẹnu so nígbà tí yàn bá káyà yìí ni bóyá ó ń bẹ́nu àdánwò kan tí ṣètò fẹ́ máa fi sí ní ọkàn wípé ṣé òun ṣe pé ìlànà tó ń tọ̀ yìí ò da yóò máa fi ru àyà báyìí yóò máa fi kọ̀ǹsùlù ààrẹ ìwúlò orú àwọn fásisì báyìí fún ànẹ́bìsọ̀ ọlọ́wọ́sán àti fún àwọn mùsùlùmí yókù nìyẹn sẹ́ńtọ́ wá mọ̀ yí pé kí a ìtàn àwọn ànábì ọlọ́run bá tó ti ṣíwájú òun wò ó eléyìí wọ́mọ wọ́mọ wọ́mọ eléyìí àsìkòrí jẹ́ eléyìí báyìí báyìí báyìí ṣẹlẹ̀ sí àwọn pé mú ti tòun òun ṣe special case òun gbà fọ́lọ́run bá nǹkan wá dùn fóun kò ń ṣe nǹkan tó jẹ́ special case then tó bá tún wo gbà mí ìyẹn lè gbà fọ́lọ́run bá kí nǹkan rẹ̀ tún mọ̀ dùn fún náà tó bá tún ka ìtàn anábì suleiman alayhisalatu wasalam yóò tún máa rí anábì dawud alayhisalatu wasalam bí nǹkan ṣe dùn fún wọn àtàwọn míì náà tán gbà fọlọ́n bá ti nǹkan dùn fún so yóò padà conclude yìí pé nǹkan ń dùn fún yàn kò túmọ̀ sí wípé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ torí pé yóò máa rí ìtàn kọ́rùn irú ayé tó jẹ fìràún irú ayé tó jẹ nàmúrú irú ayé tó jẹ yóò pé wọn hmm, àwọn eléyìí ọ̀tọ̀ ọlọ́wọ́n bá ní wọn pẹ̀lú gbogbo ẹ̀ náà ní nǹkan dùn fún wọn fúngbà díẹ̀ kọ́lọ́wọ́n bá tó dí pẹ̀lú wọn so yóò padà lè conclude tẹ́lọ jẹ́ pé alkùnrin ta gbọ́rọ̀ mọ́ kàdáadáa ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wọ́n ataynaka min ladunna zikra àti fún ẹ látọ̀dọ̀ wa zikra ìrántí man arọ̀dọ̀ anhu ẹni tó wá lóhun ò nílò tó gún ní kúrùn bẹ́ẹ̀ fa innahu yahmilu yawmal qiyamati wizra irú èèyàn bẹ́ẹ̀ tó bá di jọ́ gbé ndé alkiyama ẹ̀ṣẹ̀ ni ó rù wá bọ́ ọlọ́wọ́ ọba ẹni tó bá gún ní kúrò níbi ìrántí ọlọ́wọ́ ọba tó bá dijọ́ gbé dalkiyama yóò ru ẹ̀ṣẹ̀ yóò wá bọ́ ọlọ́run ọba lẹ́ni tó ti kún fún ẹ̀ṣẹ̀ ni khalidina fi yóò máa bẹ nínú ẹ̀ṣẹ̀ yìí nínú ìyà rẹ̀ ni wàsá alam yawmal qiyamati himla ọlọ́run ọba ní eléyìí nǹkan tó ṣe ni tó bá dijọ́ gbé dalkiyama òun ló fọ́ tó jẹ́ pé tá a bá ń gbé ayé farabalẹ̀ gbáyé ká gbé ayé ní ìgbé ayé tó ṣe wípé àáfi rojú rẹ̀ ọlọ́run ọba ntọ́lọ́mbá ní kò dá kágbà pé kò dá náà ni ntọ́lọ́mbá ní ká jìnà sí ká jìnà sí ni ká mọ̀ fọpọlọmọ gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba dànù torí pé ìgúnrí kúrò níbi ìlànà ọlọ́wọ́n ọba ìgúnrí kúrò ń bẹ́ ewu ni fún wa níwájú ọlọ́wọ́n ọba kọ́lọ́ ọba kó mọ̀ ṣe wá ní ẹni ibi kó mọ̀ ṣe wá lẹ́ni ìyà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ọba jẹ́ kó yé nípa wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n dẹ̀ tún jẹ́ páwọn náà ṣí géètì iṣẹ́ ẹ̀ṣẹ̀ fún àwọn èèyàn wọ́n gbé ẹrù yẹn ọlọ́ọ̀bá lè yàmìlú àwùsára kámílẹ̀tàn yọ mẹ́lìkìyàmà tó bá rí jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹrù wọn ẹrù ẹ̀ṣẹ̀ yẹn wọ́n rù ní nǹkan tí ó pé tó bá rí jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wàmín àwùsára ilẹ̀ dínà yóò dé lónà bí rẹ̀ àti gbogbo àwọn tó bá ṣe páwọn náà sọ wọn nù ẹlòmí ìpèrè ẹ̀ láàfá yóò mọ sọ̀sọ̀ kú sọ fáwọn èèyàn in tó takòtò ọlọ́dún yóò mọ sọ fáwọn èèyàn ẹlòmí lè mọ fọwọ́sẹ̀ àgbẹ̀gbẹ̀ ah, ọba ojú gbogbo ojú tó bá ti rí mi ò ní wọná ṣùgbọ́n torí pé àwọn aláìmọ̀kan náà làwọn tó ń bá sọ̀rọ̀ àwọn náà pẹ́ ah, àwọn ṣe wà nù wọ́n bá ti rẹ́rìn elmi táwọn jẹ́ aláìmọ̀kan wọ́n ó gbé ẹni tóun náà bá rẹ̀ ti mọ̀ pé ẹni yìí ń fọpọlọ àwọn ṣeré ní tóun náà bá dúró tí yóò gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá dẹjọ́ gbé ní alkiyama ọlọ́ni wa min awzari alladhina yudilluna bi ghairi ilmi ala sa'a ma yazirun ọlọ́ni ṣíọ̀ ó burú jáì èyí tí wọ́n ń rù lẹ́rù so ló fà jẹ́ pé agbọ̀rọ̀ ni tí ó mọ̀ pèpè síbi dáadáa ni ká má pèpè síbi aburú ká má pèpè síbi ìṣìnà àwọn kan wọnú mọ́ṣáláṣí ń jọ kan anẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wa sallam wọn aṣọ tán wọ̀ aṣọ ti ya àmì ìyá ń bẹ lára wọn inú ànábì sallallahu alaihi ò dùn sí situation tó rí ó wá sọ fún àwọn èèyàn yìí pé ẹ ṣàánú àwọn yìí àwọn èèyàn wá ń wojú ara wọn kò sẹ́ni tó dìde ìgbà tó yá arákùnrin kan bá dìde ó jáde ìgbà tí ó padà wá ó lọ ru bí àpò owó wá àpò sílvà ó ru gbé kalẹ̀ bẹ́ẹ̀ làwọn ìbẹ̀rẹ̀ sí ní dìde kálukú náà fi tóun náà ní kalẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ní wàhálà sọ lásán rẹ̀ sí ní dùn òṣìṣẹ́ ọlọ́wà ni man sanna sunnatan hasanatan falawo ajuru àwọn ajuru man amila biha min ba'dihi ẹni tó bá fi lè ṣí ìlànà dáadáa lẹ torí pé ìlànà dáadáa ni ká ṣe tọrẹ àánú ẹni tó bá ṣe kú ló kọ́ sílẹ̀ táwọn èèyàn wá tẹ̀lé yóò gba ládàárú ẹ̀ yóò gba ládàá pòun ló sílẹ̀ yẹn dẹ̀ ládàá àwọn tí ó bá tún tẹ̀lé láti ṣiṣẹ́ dáadáa ẹ̀ yóò tún parú ẹ̀ dúnà yẹn kó sọmi ojú rí ṣe àwọn ẹ̀tọ̀hún yẹn kò ní àfẹ́tì ládá ti tiwọn torí pé àwọn náà padà ṣe dáadáa ṣùgbọ́n yóò gbarúfẹ́ ládá táwọn ẹ̀yẹn táwọn ẹ̀yẹn náà ṣe yóò tún gbà titi ẹ̀ olóòjẹ pé ó dára kájẹni tí ó mọ gbọwájú bí ṣe olóore òjíṣẹ́ ọlọ́wọ́ ní wọ̀mọ̀n sánà sunnatan sayi àta ẹ̀ndọ́ ẹ̀pọ̀n ló bá ṣí géètì aburú kalẹ̀ olókọ́kọ́ tọ géètì aburú fàálẹ́ yìí wìzúrò ha ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rù wọ̀ wìzúrò mọ̀ ní àmìlà bí ha min bá àdìyí yóò tún ru ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tán bá ṣe rú nǹkan yẹn lẹ́yìn rẹ̀ náà dúnà yẹn kó awuzalim ṣe ẹ̀ṣẹ̀ àwọn èèyàn onídìkú àwọn èèyàn ó jẹ wọn ó gba ẹ̀ṣẹ̀ wọn ni tí ó pé ṣùgbọ́n bóun ló ṣí géètì yẹn yóò mọ ru ẹ̀ṣẹ̀ wọn olóhùn jẹ́ pé àwọn kẹtẹ́sìn bá ti ní ò dá mọ́ jẹni tí ó mọ ṣalápá tètè ń tó ẹgbẹ́ wọn ni wàá máa encourage àwọn èèyàn ṣe nǹkan tí ó dá tá ti sọ fún wa pé nǹkan yìí ni ẹbọ ni jìnnà sí eléyìí bídíà ni jìnnà sí eléyìí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni jìnnà sí mọ́ jẹni tí ó tún mọ encourage àwọn èèyàn láti ṣe àwọn nǹkan ẹbọ láti ṣe bídíà láti ṣe nǹkan ẹ̀ṣẹ̀ torí pé tó o bá jẹ́ pé wọ́n lo encourage àwọn èèyàn táwọn èèyàn tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ló ṣe ru ẹ̀ṣẹ̀ wọn nínú hadith mẹ́rin sallallahu alaihi wasallam ní onímọ̀ndá ilá hudan ẹni tó bá fi lè pèpè lọ síbi ìmọ̀nà ní táwọn èèyàn ṣe tán ìmọ̀nà ó ní falawo ajuru yóò máa gbaru ládàá ẹni tó pèpè sí yẹn bákan náà wà ajuru man amila ẹni tó bá lu ládàá ẹni tó ṣe wípé ó bá tún ṣe yóò tún gbarú ẹni dúnà ní àkúsọmi ojú rí ṣe ìkẹ́kùn òdí dínkù níbẹ̀ wọ́n máa ń dá ilà dọ́láàlà ẹni tó ẹ̀pọ̀ ló wá pèpè lọ síbi àánú onífàálẹ̀ ìwísùrọ̀ ẹ̀ṣẹ́ rẹ̀ yóò máa bẹ lórí rẹ̀ ní wọ́n wísùrọ̀ ní amìlàbíyà àti ẹ̀ṣẹ́ ni tó ṣe ipò bá ṣerú ẹ̀ yóò máa bẹ lórí rẹ̀ ní títí jọ́ngbìn aya yìí ta gbọ́dọ̀ gbọ́ yìí dáadáa ni ká má jẹni tí ó mọ ṣalápá ń tètè lọ síbi nǹkan aburú ká jẹni tí ó mọ ṣalápá ń tètè tí ó dẹ̀ máa pe àwọn èèyàn lọ síbi dáadáa abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala yìí tí agbọ́lá ọ̀rọ̀ ìkọlọ́ba kò jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀rú ẹlẹ́ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́ba kò ṣe àtúnṣe wa wa sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk